ọ̀rẹ́ mi yìí ó ti fẹ́ rí yín for the past few months kò lè rí yín torí pé mo jẹ́ member of the choir ló ṣe wáá bá mi pé kí n mú òun wá sí ọ̀dọ̀ yìí. kí ni nǹkan tí o fẹ́ kọ́ lóun ṣe fún yín. ẹ ṣe máa for the past few years mo ti ń wá admission sí university mo dẹ̀ ti ṣe jam títí títí kò bọ́ sí mọ́ mi ti mú mi káàkiri káàkiri mo ṣe wá bọ̀rẹ̀ rẹ̀ pé kó jọ kó mú mi wá sọ́dọ̀ yìí kẹ́ bá lè gbàdúrà fún mi. ṣé máa ń kàwé ṣá. mo máa ń kà dáadáa o lè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ o gbogbo àwọn ọmọ mi pátá ni máa ń sọ fún ní church wípé tẹ bá fẹ́ ṣe exam ẹ gbọ́dọ̀ kàwé yín tó bá ṣe ojúṣe tiẹ̀ ọlọ́run náà ṣojúṣe tiẹ̀ dájúdájú. mo rìn mo dẹ̀ máa ń láwọn àlá kan tí bá ń kàwé báyìí máa kọ̀ láwọn ìwé kan ó kọ̀ máa fa ìwé kó wájú mi ní ìdẹ̀ ní tí kọ̀ọ̀kan. àwọn ẹni ibi nìyẹn àwọn agbára tó wà ní ìdí pé kó má lè wọ yunifásítì ni ṣùgbọ́n gbogbo agbára náà dókòó lé mi lórúkọ jésù ẹ jẹ́ ká gbàdúrà bàbá ní orúkọ jésù. àmín. bàbá wa àti ọlọ́run wa àwa dúpẹ́ agbé ọ̀gá yàn lógo mo mọ̀ pé nígbà tí n bá ké pè ọ́ o máa dá mi lóhùn torí pé wọ́n lọ sọ nínú ọ̀rọ̀ rẹ pé nígbàkigbà tí n bá ké pè ọ́ ní ìgbà ìṣòro ló máa dá mi lóhùn mo yàn ọ́ lógo torí pé o máa dáhùn àdúrà òní lórúkọ jésù olè gba ọpẹ́ wa. àmín. nítorí pé o sọ nínú ọ̀rọ̀ rẹ o ní ìgbéga kò wá láti ìlà oòrùn bẹ́ẹ̀ ni kò wá láti ìwọ̀ oòrùn ó ní ṣùgbọ́n ó ti ọ̀dọ̀ ìwé elédùnmarè wá mo wá pàṣẹ ìgbéga níbi ti ìwé tó ti ọ̀dọ̀ ìwọ Elédùmarè Olúwa fi fún. àmín. lórúkọ Jésù Kristi Násárẹ́tì Olúwa fi fún. àmín. tá bá wá rí ọwọ́ kọ́wọ́ àwọn ọwọ́ àìrí tí ń ṣiṣẹ́ ìdìbàjẹ́ nínú ayé ìránṣẹ́bìnrin yìí lórúkọ Jésù lónìí mo gbé àké Elédùmarè sókè mo sì kí ọwọ́ náà dànù lórúkọ Jésù Olúwa ké wọn dànù. àmín. gbogbo ọwọ́ kọ́wọ́ tí kò jẹ́ kó o máa rántí ìwé tó kà tó fi ń tí sátani àti àwọn ọmọ ogun rẹ̀ ń lò láti díwọ́ ògo rẹ̀ láti díwọ́ pé kò wọ yunifásitì lórúkọ jésù ọwọ́ náà ẹ máa ké dànù iná ọlọ́run kò jó ọlọ́run kò fún ọ ní ìṣẹ́gun láìpẹ́ láì jìnà ó wà gbégbá ọpẹ́ ẹ ó wà ní ọlọ́run lógo torí pé a gbàdúrà ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù praise the lord Alleluia. praise the living jesus. Hmm, ẹ ṣeun màá ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ayé mi ló gbé mi débi tí mo bá ṣàlàyé ibi tí mo ti ń bá ìrìn àjò ayé mi bọ̀ fún yín ọ̀nà ti jìn ẹ wo èjì mi ẹ wo ọjọ́ orí mi kí má ìtí ní èèyàn tí mo fẹ́ fẹ́ mi ò tilẹ̀ ṣalábàápàdé ọkùnrin kankan tó lóun fẹ́ gbé mi ní ìyàwó gbogbo ọ̀rọ̀ yìí jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi mi ò mọ ohun tí mo lè ṣe. ṣe gbàgbọ́ pé àdúrà tí mo bá bá yín gbà lémi ọlọ́run á fi ṣe ìyanu ayé yín wípé lẹ́yìn àdúrà yìí ọlọ́run á ṣe ìyanu nínú ìwé mark orí kọkànlá ẹsẹ̀ kẹrìnlélógún ó ní nígbà tí ẹ bá ń gba àdúrà ó ní kẹ́ gbàgbọ́ pé ohun gbogbo tẹ́ gbà ní àdúrà ẹ ti rí wọn gbà náà ǹjẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ ni mo gbàgbọ́ àmọ́ bíbélì yìí náà ló tún sọ ó ní ìrètí pípé a máa ṣọkàn láàárẹ̀. ẹ jẹ́ ká gbàdúrà bàbá ní orúkọ jésù àmín ní orúkọ jésù kristi àmín ọlọ́run ọba tó lọ kọrin kése ó ní nígbà tí mo bá ké pè ọ́ nígbà ìpọ́njú olóò dà mí lóhùn o ní ó fún mi ní ohun ìṣẹ̀lẹ̀ ìyanu tí wọ́n fi lè máa yìn ọ́ lógo mo wá gbàdúrà fún arábìnrin yìí lọ́wọ́lọ́wọ́ sista rọ́lákẹ́ mo ní láìpẹ́ láì jìnà kọ́lọ́run kó pa yín lẹ́nu. àmì jésù. kú òní ara rẹ̀ lórí ẹ̀mí ọlọ́run bá mi sọ ẹ̀mí ọlọ́run bá mi sọ ẹ̀mí ọlọ́run bá mi sọ bíbélì ìpéjọpọ̀ arábìnrin tó wà ẹ̀mí ọlọ́run bá mi fẹ́ pé kí o jáde tí o bá kọ̀ láti dìde níbi tí o wà agbára ẹ̀mí mímọ́ eléyìí tí ó sàn lórí igi káfárì ẹ̀jẹ̀ náà á di iná ńlá á ayé ẹ̀ á sì gbé ẹ̀ ṣubú jáde síta fa orí ṣeré ṣeré ká babalaja laja laja laja lajọ. nàfàyà orí yóò sàn orí ṣètò kẹsẹ̀ nàfàyà àwa náà ti fún ní agbára ayé àti ọ̀run tí ò bá ṣọ́ra ẹ̀mí ni màá pa ẹ́. Praise the Lord. Hallelujah. lè borí agbára ìmọ́lẹ̀. wọ́n ló pa mo ní tí o bá ṣọ́ra ẹ̀ ni mo máa pa ẹ́. ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ ní ìgbàgbọ́ pé kò sí bí agbára òkùnkùn ṣe tó kí agbára ọlọ́run ò ní borí ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ mo pa àṣẹ nípa ti agbára ọlọ́run ní nǹkan tí ọlọ́run lè ṣe wípé gbogbo ẹ̀mí burúkú tó wà lára ẹ̀ tó jáde síta tí o sì ṣubúlulẹ̀ ṣubúlulẹ̀ níwájú olúwa ṣubúlulẹ̀. సిద్ధులులే పౌరిసీయుడి పంపల చాలా చాలాకు ఎత్తు చేతిలో ఎగతో to the village. Hey, hey, don't go to the Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Alàgbà sí òwe, ta ló lè bá ọ dọ́gba? Alàgbà sí ta ló lè bá ọ dọ́gba? orúkọ ìyàwó yín. Ṣọlá arábìnrin Ṣọlá kí ló ń ṣẹlẹ̀. praise the lord. o mọ ibi tí o wà o mọ ibi iwájú ẹ̀rí ńlá ló wà iwájú ọlọ́run tó ju agbára òkùnkùn tó jó lọ iwájú ẹ̀ ló wà arábìnrin ìbá dára fún ẹ láti yí padà kúrò nínú ìwà ìṣẹ̀ ìwà rádaràda tí òun wò yìí kí o bá lè bá ọlọ́run pé nítorí o lè má ní àǹfààní láti wà nírú àpéjọpọ̀ ìmọ̀ láéláé nípa ìdí èyí yí padà ẹ wo kì í ṣe àsìkò ilé lè ta ìyàwó yín nù. èmi ò lè mú ìyàwó ìlọlé lónìí o ẹja kun tó ẹ ẹ mẹtòjọ pa mẹ́ta yòókù mẹmi lọ́wọ́. ẹjọ máa lọ ẹ̀yin àti wọn lẹjọ débi ẹ̀yin àti wọn lẹ́jọ́ sùn mọ́jú ẹ̀yin àti wọn lẹ́jọ́ ń bára ṣe pọ̀ àjọṣepọ̀ yín ò ní jẹ́ kẹ́ ẹ túkà ẹ ní túká ní agbára ẹ̀jẹ̀ Jésù ìdí rẹ̀ ni kí ẹ dì wọ́n mú ẹ bá wọn sọ̀rọ̀ jìnlẹ̀ ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run jẹ wọn ẹ jẹ́ kí ẹ̀mí mímọ́ jọ bá ẹ̀yin méjèèjì gbé papọ̀ kí wọ́n má bàa tó padà sí inú ìwà ìṣù ìwà ìṣẹ̀ yìí mọ́ ẹ wo arákùnrin ara àwọn ò tí ì lè balẹ̀ àmọ́ ìgbàkigbà tí ara wọn bá balẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ gbọ́dọ̀ wà nínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje ẹ fi ọ̀rọ̀ yín sínú àwẹ̀ àtàdúrà gbogbo àwọn nǹkan tí ẹ̀mí èṣù tí wọ́n ti dé nínú ayé yín kí ọlọ́run ṣe gbogbo àwọn ẹ̀ tí wọ́n ti rì mọ́lẹ̀ kí ọlọ́run wù jáde nínú ayé yín kí ìtúsílẹ̀ pípé kí ó sì lè wà nínú ayé yín ẹ gba àwẹ̀ àti àdúrà náà ẹ̀yin méjèèjì ló ṣe pàtàkì ọlọ́run á sì pàdé ṣe. ẹ mú ìyàwó ẹ mú lọ praise the lord. hallelujah. praise the lord. hallelujah. ẹ̀kọ́ náà ti àpẹẹrẹ lélẹ̀ yẹ. ẹ̀mí ọlọ́run wà síbẹ̀ tó ṣe iṣẹ́ ìwọ tí o bá ní irú ẹ̀mí burúkú yìí lọ́kàn àsìkò rèé fún ọ láti yí padà kó tó di wípé ọlọ́run fi ọ hàn ní gbangba ní àsìkò yìí ọlọ́run wà bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ ẹni tó bá ní nǹkan tàbí méjì tí ó fẹ́ sọ. So nípa iṣẹ́ tí ọlọ́run ti ṣe olúwa ní ká fi ògo rẹ̀ hàn bíbélì ní ká fi ògo rẹ̀ hàn kí a sì sọ nípa ti iṣẹ́ rẹ̀ kí àwọn tí ò gbàgbọ́ kí wọ́n lè mọ̀ pé olúwa wà síbẹ̀ ó sì ń ṣiṣẹ́ rẹ̀ ẹni tí ó bá ní ìkan tàbí méjì tí ó fẹ́ sọ ní ohun tí ọlọ́run ti ṣe nínú ayé wa ẹ jẹ́ kí a jáde síta kí a olúwa lógo praise the lord. walk right so now. ti bí ọdún mẹ́sàn-án sẹ́yìn ìrònú mi ni wípé òpin ti dé ṣùgbọ́n ọ̀rẹ́ mi mú mi wá sí orí òkè yìí mo rí pásítọ̀ wọ́n gbàdúrà fún mi wọ́n da òróró lé mi ní orí nípa orí ọ̀fẹ́ ọlọ́run olùgbàlà ara mi ti yá. lọ́pọ̀lọpọ̀ bí ènìyàn bá gẹṣin nínú mi kò lè kọsẹ̀ fún orí ńlá tí ọlọ́run ṣe nínú ayé mi nínú ìjọ tí a wà yìí mo jẹ́ ọmọ ogójì ó lé méjì mi ò ṣalábàápàdé ọkùnrin kankan tí ó kẹnu sí mi pé òun fẹ́ fẹ́ mi ní ìyàwó kò dẹ̀ síbi tí mi ò dé ṣùgbọ́n nígbà tí wọ́n júwe ilé ìjọsìn yìí fún mi mo tẹ ilé ìjọsìn àwọn màmá wa nínú olúwa wọ́n fi àdúrà jagun fún mi wọ́n ṣe ìrànlọ́wọ́ fún mi gidigidi gan ṣàdédé ní ọjọ́ kan ni mò ń lọ ni mo pàdé arákùnrin yìí ó ní arábìnrin ó ní òun mà nífẹ̀ẹ́ mi ní ẹ̀gbà àkọ́kọ́ nínú ayé mi ẹ̀yin olúwa ló gbọ́. ó dàbí àlá ó ní a máa ṣègbéyàwó wa ní oṣù tó ń bọ̀ o mo ní ah, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ tí báwo lè fọ̀rọ̀ gùn òrùka ìgbéyàwó wa rèé lọ́wọ́ mi. nígbà sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ arákùnrin náà wà ní òkè òkun láìpẹ́ láì jìnnà èmi náà ló bá ẹ bá mi gbé ọlọ́run Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba èmi lọ́lọ́pẹ́ lè nù ìdí tí mo dẹ̀ fi ń dúpẹ́ màá sọ fún yín láti bí ìgbà pípẹ́ sẹ́yìn mi máa ń lọ ṣọ́ọ̀ṣì rárá but láìpẹ́ mo darapọ̀ mọ́ orí òkè yìí pẹ̀lú àìsàn àti ìṣòro tó wúwo nígbèsí ayé ọmọkùnrin kan ṣoṣo tí mo ní lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ń sìn mo wá sí orí òkè yìí pé kí n tilẹ̀ wá rí pásítọ̀ kí pásítọ̀ gbàdúrà fún wa láì tí gbàdúrà rárá pásítọ̀ kàn dìrọ̀ mọ́ ọmọ mi lásán gbogbo àwọn ìṣòro àti àìsàn ńlá tàbí gbé kiri tó jẹ́ pé wọ́n sọ pé kò sí àtúnṣe nínú ẹ̀ kíá láìpẹ́ láì jìnnà ni àìsàn yìí parẹ́ ìdí nìyẹn tí mo fi ń dúpẹ́ lónìí ẹ bá mi bí ọlọ́run tó mo Praise the living Jesus. Praise the Lord. Praise Master Jesus. Lẹ́yìn ìgbà tí mo parí ẹ̀kọ́ mi, mo wáṣẹ́ for a very long time mi ò ríṣẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba tó fẹ́ gba àdúrà mi lónìí kí n wá sórí òkè yìí mo dẹ̀ wá rí àwọn màmá wa nínú olúwa wọ́n dẹ̀ gbàdúrà fún mi wọ́n ní pé kí n gba àwọn àwẹ̀ kan mi ò tí ì parí àwọn àwẹ̀ yìí tọ́lọ́run fi ṣe ìyanu tí mo fi rí iṣẹ́ iṣẹ́ tí mo ti wá rí wọ́n tún wá fún mi ní accommodation nìyẹn ni mo ṣe ní kí n wá fi ẹ̀mí oore wọn níwájú orí òkè yìí pé kí n dẹ̀ mú check hundred thousand naira yìí wá. Praise the Lord. Praise, praise, praise the Lord. Amen. Hmm. Èmi tí ẹ̀ ń wò níwájú yìí. Èmi ní obìnrin àgàn ọjọ́ tó pẹ́. Ó ti ní ogún ọdún tí èmi àti ọkọ mi tá a ti ṣègbéyàwó láti ìgbà ara rẹ̀ ti ń wojú ọlọ́run fún ọmọ kò síbi tí a ti dé kò sí nǹkan tí mi ò tí ì fi ẹnu mi jẹ kò sílé babaláwo tí a ò dé kí ni wòlíì mi àbílẹ̀ aláǹfààní ah mo máa rin o ojú mi bẹ́ẹ̀ rí tó lórí ìṣòro àìbímọ yìí ọ̀rẹ́ mi kan ló ń dojú tọ́ọ̀kì yìí sí mi wọ́n sọ fún ọkọ mi mo ní ọjọ́ kàtí lọ dán ìbẹ̀yẹn wò wọ́n ní àwọn ò lọ káàkiri mọ́ wọ́n ló ti sún àwọn bí tí ọlọ́run bá mọ̀ pé ọmọ tó sí wa ọlọ́run á fún wa ní ọmọ ní àkókò tó máa yẹ tó máa tún yẹ ògo ẹ̀ pẹ̀lú bákan náà mo bá dé ìbàlẹ́ lọ́jọ́ yẹn ẹ̀ ń ṣe program tó ń gbà yìí mo gbìyànjú láti rí pásítọ̀ àmọ́ wọ́n bízì wọn lè rí mi lójú yẹn mo wá ní ọjọ́ tí ilé àwọn ará nínú olúwa mọ́mì iṣẹ́ wọn máa tẹ̀síwájú mà mo wá rí nínú ìyẹn ọjọ́ yẹn wọ́n ní kí mo ní gbàgbọ́ mo ní mo ní wọ́n gbàdúrà fún mi wọ́n ní kí n tẹ́rù méjèèjì wọ́n sọ̀rọ̀ àṣẹ sí ọwọ́ yìí wọ́n ní màá fi ní ṣoyún pé màá fi ọwọ́ ògbìn ẹni kó fi ìgbàgbọ́ gba ọ̀rọ̀ wọn ní ọjọ́ náà ṣé bí mo ṣe dé níwájú yìí ìyẹn ni ọlọ́run bí mo ṣe dé níwájú yìí pẹ̀lú agbára ọlọ́run àti àṣẹ ọ̀rọ̀ ọlọ́run bí mo ṣe dé níwájú yìí mo ti ní orí oṣù márùn-ún. má bàa ṣe aláìsọ pé ọ̀rọ̀ tí a ní ti sọ sílẹ̀. ní àkọ́kọ́ mo fẹ́ ṣe ìlérí kan fún ìjọ rẹ̀ pé láti ìsìn lọ inú ìtọ̀ ìdì máa ti máa jọ́ fún. mọ́nìyàn ẹ ṣe gbọ́dọ̀ oore tí ọlọ́run fi ọyọ́ ń ṣe kò ní kí bàjẹ́ a dúpẹ́ fún ohun ọ̀tún tí ẹ ṣe ní gbèsè ayé láti àwọn òun dádì ní anointing you are blessed ọlọ́run sọ̀bọ̀rọ̀ àwọn ìdọ̀kùn àwa ò gbúdọ̀ sọ̀rọ̀ jù láti fi ẹ̀mí ìlérí ọlọ́run hàn eh, ní orúkọ ẹ̀mí àti ìyàwó mi of course àti ọmọ tuntun tó ń bọ̀ lọ́nà àti brand new coastal bus ta church lọ́wọ́. a tún gbé brand new morale jeep kan dání ìyẹn fún dádì àti mọ́mì láti máa fi. <laughs> mo bẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ papọ̀ kò tán síbẹ̀ dadi check twenty million naira lele. fún ìdàgbàsókè ilé ìjọsìn a lè fi ń ṣèlérí pé ní agbára náà tí ọmọ tuntun yìí bá dé àṣẹ bẹ̀rẹ̀ ni. Daddy, we due respect But we mọ́tò náà wà ń tà. gbèsè gbèsè gbèsè. ok má bọ̀ jẹ́ kí sáré lọ dress up. ràn lọ síbọ̀ lọ síbọ̀. mo fẹ́ lọ dress up fún yín. fún tani. fún ayọ̀ náà. Ah, má yẹ kó tẹ̀lé wa lọ sí church ó ti yànsẹ̀ mo lọ sínú ilé kó tì mọ́nu yàrá kan bẹ̀ já lọ sí church ní tiwa. wo bọ́lájí mo rò pé ó yẹ kó jákàjẹ́ kó lọ. Hmm? I say no lọ sí bo àní kó má lọ sí ẹni gbé àṣírí ọmọ ẹ ló mú káàkiri. kí ló tiẹ̀ máa ń ṣe gan-an ah, ah, everybody ń ṣe testimony torí nǹkan tọ́lọ́run lò ẹ̀ fún ṣùgbọ́n mo tiẹ̀ tó yẹ kó ká ẹ lára kó ká ẹ lára rárá kí ló dé ṣé irú ọmọ ilé èèyàn mú lọ ibì kan ni má dojú tirẹ̀ náà má má jẹ́ ká máa dojú tira wa jẹ́ kó wà nulẹ̀ bí àṣírí wa jẹ́ kó mọ́nu lé o ti gbọ́. ó máa tẹ̀lé wa lọ ni o. ṣé èmi ló ranjú mọ́ sórí pé èmi èṣù ti wọnú ẹ̀ mo ní kó má ṣe nǹkan dẹ̀ títorí ẹ̀ ń gbójúmọ́ mi anyway mo kó lọ tì mọ́nu lé ohun tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn. ó máa tẹ̀lé wa lọ ni. tí ó bá tẹ̀lé wa jẹ́ pé o ti mọjọ́ ọkú ẹ̀ torí màá pa ẹ́ máa pa ọmọ abirùn tó ń rú káàkiri máa pa òun náà dànù. bọ́lájì wàá pọn wá. bẹ́ẹ̀ni kàkà kó yẹ̀yẹ́ mi kó sọ mí di ẹni yẹ̀yẹ́ láàrin ìjọ kí n kúkú yanjú ẹ̀yìn méjèèjì ẹ̀mí òṣù tó ń lù ẹ̀yẹ mi níjẹ́ kó dàgbà nù ẹ̀ máa padà nù. bíbélì ti sọ nínú ìwé pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ ó ní ká máa ṣọ́ra torí kìnìún ń búra múramù ó ń wẹ́ni tí ó pàjẹ́ ṣé wọ́n ti ṣá bọ́lájì. ẹ̀mí èṣù ti ń lù ẹ́ èmi ò dẹ̀ ṣetán láti máa bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run jọ pààrọ̀ ara wọn tí ìwọ bá ní làákàyè tí ò ṣe pé ẹ̀mí tó ń tiẹ̀ fẹ́ tiẹ̀ ṣubú dẹ̀ máa tiẹ̀ pa ó ti gbàgbé wípé o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún orí adìẹ ta ni orí adìẹ kì í ṣe mi èmi ni màá wá bá ẹ sọ̀rọ̀ lórí ṣe nǹkan tí mo fẹ́ wo mo ti lọ sìnkú bá mi. Bọ́lájí. Ah, ah, the devil you are a liar irọ́ lè ṣù ń pa lórí ilé mi lórúkọ jésù ó ti fail lórí iṣẹ́ mi ó ti fail lórúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ lórí ilé mi ó ti fail ah wọ́n lọ́run. pọ̀ òun ló jí òkú ọjọ́ pípẹ́ dìde òun ló la ọ̀nà ibi tí kò sí ọ̀nà ògiri tí ó dúró tí wọn ò mọ bí ó ṣe lè wó lulẹ̀ ọba tó wò nìyẹn ẹni tí ó bá mọ̀ pé òun ni à ń pè kí aleluya. bí ẹ ṣe dúró lórí ẹsẹ̀ yín yẹn ẹ jókòó lé ìṣòro ayé yín mọ́lẹ̀. ọba tí ó ní agbára òun ni a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. ọba tí ó pọ̀ ní ipá àti agbára òun là ń pe orúkọ rẹ̀. ní òní ó ti ṣetán láti ṣe iṣẹ́ ìyanu láti dábìrà láti tú ìdè láti dá ìdè fún ìyẹn ni tí ó bá gbàgbọ́ pé òun nìkan ni ọba tí ó lè ṣe é. Pauli Fioritinica bàǹbàlàjà kéré jù ẹ̀mí òru sọ fún mi wípé arákùnrin kan wà níbí tí tí ó ní ìṣòro ilé gbígbé tí ò mọ ibi tí ó fẹ́ fi orí ara rẹ̀ pamọ́ sí gbogbo wa la mọ̀ pé ẹni tó bá ní ìṣòro àti fi orí ara rẹ̀ pamọ́ kò sí irú ewu tí kì í dé bá rú ẹni bẹ́ẹ̀ àmọ́ mo ní ìgbàgbọ́ pẹ̀lú ìgbàgbọ́ àti ẹ̀mí òróró tí Ọlọ́run fi yàn mí bẹ́ẹ̀ ìṣòro náà tẹ̀mọ́lẹ̀ lónìí tó bá jẹ́ ìwọ ni gbìyànjú láti wá sí ìta. arábìnrin kan wà níbí tí ó ní àrùn kò tóògùn tí ó ti wà nínú ayé ẹ̀ láti ọjọ́ pípẹ́ tí ò mọ ọ̀nà tí ó fi lè jáde gbogbo wa la mọ̀ wípé tí ẹ̀mí oṣù tí ẹ̀mí ẹ̀jẹ̀ yìí tí ó bá gbé àrùn kò tóògùn sínú ayé ènìyàn onítọ̀hún ti kú sáyé láì ṣe pé wọ́n sọ fún pé ọjọ́ ọkú ẹ̀ ti pé àmọ́ lónìí pẹ̀lú agbára ọlọ́run tí mo ní pẹ̀lú ẹ̀mí mímọ́ rẹ̀ tó wà ní inú mi tí mo fi ṣiṣẹ́ ẹ̀mí náà jáde lónìí tó bá jẹ́ ìwọ ni arábìnrin náà má tìjú bọ́ sí iwájú ẹnìkan wà ní ibi tó ní ẹ̀jẹ̀ ríru ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru nínú ó ti kọ ìwé ọjọ́ ọkú rẹ̀ àmọ́ mo pa ní àṣẹ lónìí pẹ̀lú ọwọ́ agbára tó ṣe iṣẹ́ ìyanu ibi ẹ̀jẹ̀ ríru náà kúrò nínú ayé rẹ̀. ó yẹ nìkan iná ọ̀pọ̀ ló ti di ṣíṣẹ́ lọ́wọ́ tó wáyé dídé. nítorí pé ẹ̀mí ọba tí ó lè ṣe gbogbo ẹ̀yìn tẹ̀gbọ́ ẹ̀ ẹ̀ máa bọ̀ wájú. Thank you. ṣẹlẹ̀ láyé yín kò dẹ̀ ní padà síbẹ̀ mọ́ ìjọ tó ní ìṣòro ilé gbìyànjú láti lọ sí lẹ́kì bí ẹ̀mí ọlọ́run ṣe ń bá mi sọ ni ilé ẹ̀ ti ṣetán níbẹ̀ ìwọ tí ò ń wá iṣẹ́ ọlọ́run á pèsè iṣẹ́ fún ẹ ìwọ tí o ní àrùn kan àbí méjì tí àwọn dókítà ti sọ fún ẹ wípé kò lè ṣeé ṣe ẹ lọ ṣe ìdánwò ẹ lọ ṣe àyẹ̀wò ara yín èsì àdẹ̀jẹ̀ tí ẹ mọ̀ pé ọlọ́run ti ṣe ìyanu ẹ padà sórí ìjókòó yẹn ẹ padà lọ ẹ lọ gba ìṣẹ́gun. dáàdì ẹ̀jọ̀ ẹ gbọ́wọ́ ilé mi lórí ẹ gbàdúrà fún mi ọlọ́run tó fún mi ní agbára àti wàhán púpù yẹn sàn ó máa fún mi lágbára àti wèmí náà sàn ẹ̀jọ̀ dáàdì ẹ gbọ́wọ́ ilé mi lórí ẹ̀jọ̀ dáàdì ẹ̀jọ̀. fọwọ́ kan mi fọwọ́ kan mi ooo fọwọ́ kan mi ooo fọwọ́ kan mi ooo. fẹ́ dúdú tìbí mi kí lè máa ṣe gbígbá kí ni mo mọ̀ tá a fẹ́ ṣe ṣe bó ti gbé wá àbí. pour la commune Guadeloupe. Nous, c'est le check tout le monde, ça. ọlọ́run tó ń sin ìdà tí ìjẹ́ pé ayé ayé gbàgbọ́ mi wípé ayé èèyàn kò bí wọ́n fi ọlọ́run pe ara ọlọ́run wu ọmọ mi sàn ọmọ ọdún márùndínlógún tàbí gbé kiri láti jẹ́rìí sàtánì ti pẹ̀lú ní ẹkú ṣùgbọ́n ọlọ́run alàyè ní ọjọ́ kan ṣoṣo yìí ọlọ́run ti pa mí ní ẹ̀rín ayọ̀ tí ó ń sọ. I'm a fẹ́ fẹ́ àsìkò yìí mo fẹ́ fi bá a sọ ìtọ́jú òtún ọ̀rọ̀ pé kí olúkálùkù wa ẹ̀jẹ̀ ṣí ọ̀pọ̀lọpọ̀ tó wà níbí ẹ̀ máa ẹ̀ lọ́dún tó. ìlú parí. Ayọ̀kúnlé wò. Ọmọ mi ni. Ayọ̀kúnlé wò. Mọ́ni, ebi ń parí. yẹ̀yẹ́ ẹ̀ jẹ́ kí n rí ojú ẹ níbi tó bá wà kó fi mí ṣe yẹ̀yẹ́ olódàjù. ọlájí kí ló dé. ò ń bí mi ní látijọ́ tí wọ́n ti bí mi tí mo ti dáyé kò sẹ́nibọ́dì tí mo sì ju ọlọ́run lọ gbogbo nǹkan tó fẹ́ ni mò ń ṣe ọ̀pọ̀ àrọ́ ọmọ mi mo dọ́gba ẹ̀wọ̀n pẹ̀lú gbogbo oríṣiríṣi tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà mi ò fọlọ́run lẹ̀ ò mò ń sìn mo padà dé látọ̀ gbà ẹ̀wọ̀ ìránṣẹ́ ọlọ́run àwọn ẹbí mi gbogbo àwọn tí mo ní pátápátá tó fún fún mi kò sí kankan nù wọ́n tí wọ́n gbógun ọlọ́ǹga nínú ayé mi ìyá ìyàwó mi kò sí nǹkan méjì tó mú kúrò láyé nítorí ọ̀rọ̀ mi ni tí wọ́n á wo ètí mo gbójúlé mo tí mo gbójúlé tí mo rò mo lè dé bá tó lè tó fi ayọ̀ kún ọkọ mi fẹ́ mú ìdùnnú bá ayé mi ó tún di abirùn ìwọ ọlọ́run tún wọ ṣoṣo tún sọ di abirùn fèmí ṣe yẹ̀yẹ́ ibikíbi tí ojú ẹ bá wọ kó fẹ́ rí ìwọ ọlọ́run kí èmi àti ẹ kájọ sọ̀rọ̀ kó fi mí ṣe yẹ̀yẹ́ mo rádì fún ẹ láti fi mí ṣe yẹ̀yẹ́ tó o bá wá lè fi èmi ṣe yẹ̀yẹ́ èmi mọ tí màá ṣe sí wàhálà ibikíbi tí o bá wà tí o ti ń gbọ́ kó tó di wípé o kọ̀ mí kó o lóò fẹ́ mi mọ́ èmi náà wo ọkọ tí màá ṣe ṣòdí fóònù èmi fúnra mi mo ti fẹ́ rí. ibo ibo ni mo ti lè pè ibo ni mo ti lè pè. nísàlẹ̀ odò ń bẹ̀ wá dábúlé kejì. wọ́n lè ṣèjú méjì. bọ́lájí dúró náà bọ́lájí. ebi ń pa mí. ọmọdé kò náà mọ̀ bọ̀. gbogbo àsìkò tí mo fi wà ní inú ẹ̀gbá ẹ̀wọ̀n kò sí ẹni méjì tí mo fi jù ọ ọlọ́run tó lè fi ṣègbè ọkàn mi tó máa fi lè ṣe eré ilé ìfún mi. òun ló mú mi lọ bá ọ̀rẹ́ mi kan tàjọ pàdé ní ẹgbẹ́ wọn. ó kàdúsò mo fẹ́ rí ẹni o fẹ́ rí ẹ gan-an. kí ló ṣẹlẹ̀? kàdúsò ń fẹ́ jọ ilẹ̀ ẹjọ́ gbogbo nǹkan tó ń ṣe mo fẹ́ ṣe ọ̀nà tó ń rìn mo fẹ́ rìn gbogbo bó ṣe ń gbé ìgbésí ayé ẹ mo fẹ́ lò bẹ́ẹ̀. ọ̀rẹ́ yá ẹni tí mo gbójúlé tí mo mọ̀ tí mo ní tó jẹ́ kókò sígbà tí mi ò kí ń sọ̀rọ̀ ẹ̀ ó jẹ mí lógún ju gbogbo nǹkan ayé lọ ìgbà táwa ní prison kò sí nǹkan kan tí mi ò kí ń fi ń ṣe ní gbogbo ìgbà ajá nítorí ẹ̀ bí àìmọye ìgbà ó ní ọlọ́run tí mò ń sìn ó ti kọ̀ mí sílẹ̀ olóhùn ọmọ mi mọ́ èmi náà dẹ̀ ti ṣetán láti rìn ní ọ̀nà tèmi bọ́lájẹ́ ẹ̀sán ọkọ̀ fún ẹ so the first time tí mo fojú kàn ẹ́ nígbà tí wàá ń prison I knew there was something about you nǹkan kan wà nípa ẹ tí mo kọ̀ lè place ní sórí gift kan tó wá ní tí ọgọ́ ò mọ̀ tí every other person ò ní tí guy man lábí èmi ò ní and too many other guy men bẹ́ẹ̀ ni sweet mouth ẹnu ẹ dùn gan tó bá sọ̀rọ̀ báyìí everybody máa fẹ́ gbọ́ tiẹ̀ ṣùgbọ́n all the way mo wà pẹ̀lú ẹ any assistance tó bá fẹ́ kí n render fún ẹ máa ṣe fún ẹ. gbogbo ọ̀rọ̀ tó bá lè help mi tó bá fi lè ràn mí lọ́wọ́ òun ni mò ń wà mo fẹ́ ní owó lọ́wọ́ èmi náà fẹ́ di èèyàn ńlá ìdí nìyẹn tí mo fi wá báyìí. o ti lówó lọ́wọ́ o ní gbogbo quality guy man o ní everything láti fi make owó understand don't let me come and ṣe fún ẹ rẹ i will teach you some few tricks o so yeah one of few tricks a máa ń lò ó mọ̀ tá a máa fi ń gbowó and. kì í ṣe ọ̀nà tí ẹni mo fẹ́ gbà fi ní owó lọ́wọ́ o mo ti plan tèmi tẹ́lẹ̀ mo ti ṣe àwọn ọ̀nà tèmi tí máa fi di èèyàn tí mo fẹ́ di ìrànlọ́wọ́ ẹni mo kàn ní ìdílórí nǹkan kan bẹ̀. for real. bẹ́ẹ̀ni. ok jẹ́ n gbọ́ tiẹ̀. mo ṣe ṣó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn òun ló wà káàkiri ó dẹ̀ ṣòro fún àwọn èèyàn láti mọ ilé ìjọsìn tó jẹ́ ilé ìjọsìn ti Ọlọ́run kò sẹ́ni tó fẹ́ mọ̀ nínú wọn àfẹni tí ẹ̀mí bá sọ fún ìdí nìyẹn tí mo fẹ́ fi ní ilé ìjọsìn tèmi fún ara mi. sori ma agree pẹ̀lú ẹ Bọ́lájí ó wà very very difficult nowadays láti distinguish between a fake church fake pastors and the original ṣùwárí kò ń ṣẹjọ́ àwọn pastors yìí o máa sọ òótọ́ fún ẹ for real understand ẹjọ́ àwọn èèyàn wa ni instead of working hard kó make owó instead of sitting down come more solution See a particular problem tó bá they expect a miracle to happen immediately ẹni tí ò ní one naira tó ń expect miracle ten million naira kò dẹ̀ níṣẹ́ kankan tó ń ṣe tell me fake pastors àti fake churches ò ṣe ní pọ̀ ilé ìjọsìn tí mo fẹ́ kọ́ mo fẹ́ kọ́ nítorí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu mi kò sí ìwàásù méjì tí mo fẹ́ máa wà nínú ilé ìjọsìn náà ju kí n ṣe iṣẹ́ ìyanu àti kí n dẹ̀ wàásù ní ọ̀nà tó fi lè ní owó lọ́wọ́ àti tó fi lè di èèyàn ńlá lọ nǹkan méjì tí mo fẹ́ ṣe nínú ilé ìjọsìn mi nìyẹn. Church of Miracles and Prosperity. Hmm. I like that. <laughs> I like that. I like that. So, báwo ṣe la assist ẹ. mo ṣe kọ́ church fún mi bẹ́ẹ̀ ni mo fẹ́ kó kọ́ ilé ìjọsìn fún mi gangan ṣó ní nípa ti pastor láti di complete pastor pásítọ̀ tó kójú òṣùwọ̀n tí wọ́n máa rí ó lọ sí tírénì ìwọ fìyẹn lẹ̀ fèmí ibi tí wọ́n ti ń ṣe jí wọn mú mọ́ bẹ̀ six months péré ló gbà mí oṣù mẹ́fà mo máa kọ́ nǹkan tí mo fẹ́ kọ́ mbẹ̀ by the time tí mo máa fẹ́ padà dé tí mo ti kọ́ nǹkan tí mo ní kọ́tọ́ ìwà àti kọ́tọ̀ ọ̀chì yẹn tó tẹ̀ títí àwọn èèyàn máa rí tó máa fi mọ̀ pé inú ilé ìjọsìn tí àwọn ń wọ̀ lọ yìí àdúrà táwọn bá gbà bẹ́ẹ̀ o gbọ́dọ̀ wá sí ìmọ̀ṣẹ́ ohun táwọn bá bí ọlọ́run léèrè bẹ́ẹ̀ o gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó dìpẹ́ lórí chọ́ọ̀chì tí èèyàn bá kọ́ ìdí nìyẹn tí mo fi nílò lọ́wọ́ ẹ̀ jọ. I like idea it's, it's all good but for real man ó máa ná wa lówó how do you intend getting this money back. a máa make ẹ kò sí ọ̀nà tá a fi ní make owó yìí ṣé bí ni mo sọ ohun tí mo mọ̀ pa ẹ̀ nìyẹn àwọn churches tí mò ń sọ yìí tí bá padà dé láti training tí mo lọ ṣe bórí àwọn ìjọ yìí láti máa lọ láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run ó ní àwọn ìsọjí ìta gbangba táwọn èrò máa ń pọ̀ yẹn congregation ńlá tí a organize láti fẹ́ gbàdúrà fún ara wa ní èyí ni mo ní àwọn èèyàn tá a mọ bá ṣe máa plant àwọn èèyàn yẹn sínú ìsọjí tí a ń ṣe ẹni tí ò fọjú àsọpọ̀ fọjú ẹni tí ò rọ lẹ́sẹ̀ á ló rọ lẹ́sẹ̀ ẹni tí orí ò dùn á lórí ń fọ́ ẹni tí ò bímọ rí àló bímọ mẹ́rin ẹni tó ń wá ọmọ àló ti bímọ púpọ̀ àwa la bá ṣe máa ṣe yẹn àwọn alábàbà ṣe máa gbàdúrà pé ní orúkọ Jésù nínú orí àìkété àìsàn tó wà dídé kí o sì máa rìn àwọn alábàbà ṣe máa sọ fún pé orí àga tó jókòó lé tí ò lè rìn tí ò lè dìde ń bẹ àwọn alábàbà ní kó dìde kó gbé àga náà sókè kó dẹ̀ yìn Olúwa lógo á dẹ̀ yìn jọ ìwọ tó rí mi rí tó jẹ́ pé first time tó ṣẹ̀ṣẹ̀ rí mi ni tó jẹ́ pé ordinary orí fífọ́ ló ń fọ́ ẹ wọ́n kó oògùn fún ẹ pé kó o lò ó complete oògùn tí wọ́n kó fún ẹ wọ́n ló jẹ́ kórí yẹn máa fọ́ ẹ tó dẹ̀ permanent síbẹ̀ àwọn ayé ló ẹ tá a bá sọ fún ẹ páyé ló ń ṣe ẹ lóòótọ́ nígbà tó ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tá a ṣe. ṣé ẹni tá a bá sọ pé kó mú iye kan wá ṣé kò ní mú wá nígbà tó ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò rí rí tó àwọn ọ̀nà pọ̀ tó fi lè rí owó ẹ̀. BJ I'm <laughs> thinking I'm thinking man I like it. Hmm. We like concept for real. Now the next question is this. Báwo lè mi ṣe máa gẹ́ tó mi padà? Kàdó sọ̀rọ̀. Má jẹ́ kó máa le fún ẹ láti máa gba àwọn èèyàn gbọ́. Ó dáa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni jẹ́ ká ṣe ní fifty fifty. Ìyàn rí ọbẹ̀ rèé jẹ́ kó jọ ṣojú àwa méjèèjì jẹ́ ká jọ bẹ́ṣu lé náà jẹ́ ká jọ dá ọkà lé náà. Ọkà jinú iṣu á let's do it fifty fifty Move back, kan kémi náà mú dà kan tó bá jẹ́ yẹn. Eh, fifty fifty right. yeah. as in kase ni business partners. deal <laughs> mo like it i like that. now aside the church tó ní kí n kọ́ fún ẹ ọ̀hún kan ló máa tún need a ní di costume ìyá aṣọ tá a fẹ́ wọ̀ àwọn oríṣiríṣi bàtà tó wà alright suit tó wà okay ìta tó dáa àwọn aago tó wà alright gbogbo àwọn peps tó dẹ body spray tó bàpà. bí a ṣe bẹ̀rẹ̀ ilé ìjọsìn nìyẹn èmi ni mo máa ń fi àwọn èèyàn sí àárín ìjọ àwọn tó rí ìfẹ́ tá à ń sọ pé rí ìfẹ́ wọn àwọn tó ní òrùn tá à ń sọ pé ní òrùn wọn àwọn tí ò lápá tá sọ pé kán lẹ́sẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyá rẹ̀ ìfẹ́ ọlọ́run ṣe síbẹ̀ àmọ́ ọ̀nà èké àti ọ̀nà tí ò bá ìfẹ́ ọlọ́run pọ̀ ní àwùjọ. wọ́n fẹ́ kí ẹ bá mi gbọ́ ọlọ́run tí ó dá ìdí mi torí ìdọ̀kan ni ó pọ̀ nípa ti agbára òun ni ọba tí ó lè ṣe àtọ̀tọ̀ àti àwọ̀ ẹ̀dá ayé ìdí nìyẹn tí mo fi wà níwájú gbé jọ ọlọ́run ọ̀dà ìjì mi ọ̀dà ìjì mi ọ̀dà ìjì mi jọ. ọlọ́run jẹ́ kí àṣírí yìí hàn ọlọ́run ti hàn mí lójú àlá. tó ńlá fún mi ni. má mm, mm, wọrí mo ti hmm? wá òkè ni. o sọ o. mo ti wá òkè ni. o lè sọ nǹkan tó rí lójú o. má wọrí ìṣe mo ti wá òkè ni. Hmm? are you sure. very sure. okay so. ṣe. Sure. Ugh. mọ́mí ìkọ́bí ara sí i á Bọ́lájí. ẹni tó bá mọ̀ pé òun kò dẹ́ṣẹ̀ rí nínú yín òun ni kó kọ́kọ́ jáde síta lọ ṣebí à ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́run. àwọn á fi fún mi nínú kọ̀rọ̀ yàrá wa ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ ni wọn ò lè mọ̀ ṣùgbọ́n nítorí pé ọlọ́run fẹ́ náwó agbára rẹ̀. nínú ìjọ yìí lónìí òun náà ló jẹ́ pé mú wọn gbẹ́wẹ́ lónìí ẹ wo ìyanu tí ọlọ́run ṣe nínú ayé ọmọ mi lónìí tí agbára tọkọ mi náà ló fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni rárá ọlọ́run alàyè fi yé gbogbo wa ni pé òun tóbi jù wá lọ nípa agbára òun sì tún wà nínú ìjọ yìí àbí bẹ́ẹ̀ kọ́ kí á rí ẹyin ìyìn ọlọ́run ohun tí a ní láti ṣe òun náà ní kí a fọwọ́sowọ́pọ̀ tó sì ṣe àtúntò ohun gbogbo kí ẹ̀mí ọlọ́run sì lè máa jọba láàrin wa àbí bẹ́ẹ̀ kọ́ nítorí náà ìwọ tó bá mọ̀ pé o wà láàrin àwọn tí ẹjọ́ ṣe àrékérekè yìí tí ẹ̀ ń pa ẹwọ́ pé apá ń dùn yín èdè yín fẹ́ ẹ̀dẹ̀ ń dùn yín ẹ jáde wá nítorí tí ẹ kò bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run bọ̀ lórí yín ṣùgbọ́n tí ẹ bá jáde wá lónìí ọlọ́run aláàánú nínú ọ̀pọ̀ àánú rẹ̀ yóò ṣàánú fún yín yóò sì dáríjì yín ó yẹ ẹ máa bọ̀ níta ǹjẹ́ ẹ ti ṣetán láti yí padà kúrò nínú búburú níbí ẹ sì ti ní tòótọ́. nínú ìwé róòmù orí kẹtàlá ẹsẹ̀ kínní títí kò sí agbára mìíràn lẹ́yìn agbára ọlọ́run alààyè nínú èyí tí a fi lè gbanilà ó ní kí ẹ dúró kiri ó sọ eléyìí nínú ìwé Gálátíà orí karùn-ún ẹsẹ̀ kínní ó ní kí ẹ dúró kiri nínú ìgbàlà tí ọlọ́run ti fi fún yín ó ní kí ẹ má ṣe tún padà sí ohun àtijọ́ mọ́ tó yẹ yín bẹ́ẹ̀ nítorí náà ẹni tó bá ti ṣetán láti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ nínú yín kó máa wí tẹ̀lé mi olúwa wa Jésù mo sọ wá lónìí èmi ò tòṣì ẹlẹ́ṣẹ̀ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi olúwa dáríjì mi ròtí ikú rẹ lórí di àgbélébù káńsárì kó o sì dáríjì mi yẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi gbogbo sọ mí di ẹni ìdáláre jésù olúwa wa àmín ọlọ́run sọ nínú ìwé kọ́rìntì kejì orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún ó ní ẹnikẹ́ni tó bá wà nínú kristi ó ló di ẹ̀dá tuntun ó ní ohun àtijọ́ ti kọjá lọ ohun gbogbo ti di tuntun ẹ ti di ẹni tuntun lónìí o ṣùgbọ́n ẹ ó wá padà sí holy ghost class bẹ́ẹ̀ rí pásítọ̀ peter tó wà níbẹ̀ yẹn àwọn nìyẹn ẹ tẹ̀lé wọn wọ́n á mú yín lọ sí holy ghost class ibẹ̀ ni wọ́n á ti máa kọ́ yín bẹ́ẹ̀ ó ti máa dàgbà nínú olúwa. Praise the Lord. mi lolo.